ìfẹ́ǹtò collaboration àti ọ̀pẹ́ pọ̀ sí ọ̀rọ̀ àlékún ọlọ́run ó yà jẹ́ ìjọ kan ọlọ́run bàbá òjijì ńlá ẹlùwà Muhammad. سبحان سورة النساء náà ni àti àlàyé lọ pé àti tó one four oh eight ẹ̀yà one four nine lánàá wọ́n sọ ìtumọ̀ pé ìyá ojúlẹ̀ ọmọ òwò àbàjẹ́ kí wọ́n fojú lẹ̀ kó máa parọ́ mọ́ ọmọlàkejì kí wọ́n fojú lẹ̀ níjẹ́ lè gbé ilé ẹjọ́ títí máa wọ ayọ̀ pé àwọn bá ń kọ́ ó wà pẹ̀lú wa gbogbo ọ̀gbà láti fi jáde pé á mà nígbà tó sàn án lẹ́sàn án tàbá ṣe kó máa yẹn lọ. حبل الآية التي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنصر هؤلاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عنهم في الحياة الدنيا فمن الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ومن يعمل أو يظلم نفسه ثم يستغفر الله ثم نستغفر الله يجد الله وهو رحيما ومن يكفر إثمه فإنما يكفره على نفسه فكان الله عليما حكيما ومن يكفر خطيئا إيمانا أو إثما ظلما ويغفر فريقا وقد اهتدت ثم يغفر فريقا فقد اهتدت بهتانا وإثما الله بني أنتم هؤلاء بالله من الشيطان الرجيم

àwọn kan mọ̀ pé àìdá ló ṣe wọ́n sì tún kún lọ́wọ́ lórí àìdá rẹ̀ bẹ́ẹ̀ bá jẹ̀bi ń bí ẹjọ́ wọ́n mọ̀ pé à lọ́gbájá ó jẹ̀bi ń bí ẹjọ́ wọ́n sì tún kún lẹ́yìn bẹ́ẹ̀ nílùú tá a wà yìí ẹ̀sìn ó fẹ́ lẹ́yìn ìdíwà kọ́ lọ́ọ́ ń júwe iṣẹ́ àwọn lọ́ọ̀yà fún wa lágbájá òun náà ni ó béèrè lọ́wọ́ alábàárà rẹ̀ sẹ́yìn náà lẹ́sìn nílẹ̀ mo ṣe nígbà wá dé bẹ́ẹ̀ tó bá délé ẹjọ́ yóò wá máa dáàbò bò ó pé kò ṣe àkọ́lọ́ ní ti bẹ́ẹ̀ á àwọn ọmọ ọ̀yà ìjà bẹ́ẹ̀ ọ̀hún àìsàn àwọn ọ̀rọ̀ tí bẹ̀rù bá lọ́wọ́ fún yà yí o bẹ́yàn bá ní lára bí máa ń ní bá ń bẹ àti ti máa ń bẹ lọ́kànyàn bẹ́yàn bá ń gbọ́rọ̀ báyìí bẹ́yàn bá ń ṣerú aburú ni a ń tún háhù lájà dábìtùm ánìmù fil ìbáyé yà yín lẹ ti lágbára yín ò ní ṣe ẹni tó ṣe bàjẹ́ ẹ wá kun lẹ́yìn ẹ sọ̀pọ́tì rẹ̀ ẹ lóun kó ṣe ẹ wá gbé ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ fẹ́ni tí kò tọ́ sí ọlọ́ni fámẹ́yìn ni ẹ ti Láàbí wọn ń tẹ̀lé ayé lónìí ni wọ́n ń kó akáńtà ń kóra wọn lọ́jọ́ iwájú adájọ́, àátún padà lọ́wájú adájọ́ ńlá lọ́jọ́ ìkìyàmà ọlọ́run wa ní nígbà tẹ́ wọ́n ń di ìbẹ́ǹdì láyé tẹ́ ń dáàbò bò níbi ìbàjẹ́ tó ṣe tẹ́lẹ̀ mọ́. Lábẹ̀ rí ẹlòmíì nínú yín yìí lẹ́ni tí wàá dìde pé ọlọ́run tí wọ́n dájọ́ tí wàá máa bọ́ náà ṣe fàǹfà lórí ẹjọ́ rẹ̀ náà bẹ́ẹ̀ tí ń bá wọn kan ṣe fàǹfà lórí ẹjọ́ wọn lónìí. Jẹ́sí lẹ́wájú ọlọ́run tọ́lú gbéwájú ọlọ́ tó lọ́jọ́ ló kùn dá. Ogun táwa ti láyé lónìí, ó tún tún dá lálẹ́ kìyàmá. Ẹ dáadáa, ẹ dáadáa. Ẹni tẹ́ ẹ gbé ẹ tó jẹ́ ẹ̀bí tẹ́ gbé ààrẹ fún. Ẹni tó jẹ́ ààrẹ tẹ́ ẹ gbẹ́bí fún. Ẹ̀yin tẹ́ ẹ gbóògbó bẹ́ẹ̀ pé alẹ́ nìyí, ọlẹ́yìn ọlọ́ni fámẹ́yìn bàbá àyẹ̀wò ìyàwó ọlọ́run ọba ní kọ́dà àní fún ẹ̀yìn gẹ̀gẹ̀ ọlọ́rọ̀ àní fún ìfẹ́ sọ̀rọ̀ ìyàwó náà tẹ́sì hàbù àdìjúlùhùn يوم تشهد ألسنتهم وأيديهم وأرجلهم ọlọ́run ọlọ́run ìkìyàmà ọjọ́ ńlá ni o ọjọ́ tí ò sí ẹ̀ ọjọ́ ọjọ́ jẹ́ sí pé yẹ́wò ìyàwó ẹ̀sẹ̀ ìhàdù alẹ́ àlẹ́sẹ̀lẹ́tùn ahọ́n wọn tí wọ́n fi sọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ̀fọ́ fún sọ ní ahọ́n wọn ni wọ́n jẹ́rìí wọn yóò jẹ́rìí wọn lé wọn lé wá bí àlùkò yà lọ́kọ̀ yà ìtì máa fi mí ṣe rèé. Ìpínlẹ̀ fẹ́ fọwọ́ ṣe pátápátá ọwọ́ ní mọ̀ kà bòròbòrò àlùkò yà Èmi ló ti gbé, èmi ló ti gbé, èmi ló ti jí, èmi ló ti gbé. Kọ́dà àwọn ẹgbẹ́ yín náà, gbogbo ń tẹ́bá tí wọ́n ṣe, wọ́n jẹ́ ilé yín lọ́dún bí àdìsí àmà ni. Ìrọ̀ ìrọ̀ wá fẹ́ pa. Ṣé ẹ máa rántí ọjọ́ yìí? Ṣé tí mo fọwọ́ mi ti ń kọ́ táwọn èèyàn mọ̀? Ọwọ́ fún ààrẹ padà yóò kó yóò rò. Kò sí àyè àbòsí àdìsí àmà. Allah ni fáwọn yóò jẹ́ àbílùmọ́ àníhùn yóò mọ̀ lórí àpá. Amman Amman yakunu alayhim wakila Amman yakunu alayhim láti máa ní bàbá ìgbẹ́jọ́ ayé láti máa ní bàbá ní ìgbẹ́jọ́ òwúlà kìámà olúwa ní tó bá dájú kìámà sẹ́ẹ̀rù pààrọ̀ àwọn tí wọ́n tó dúró ti lárí kìámà tó yá nso mo sọ̀pọ̀tì rẹ̀ wà láìpẹ́ òfin kò sẹ́ni tí yẹn lè dára lé ẹlòmíì yóò mọ̀ yóò mọ̀ ṣèbàjẹ́ ó láwọn kan tó ń bára lé ní nàìjíríà táwa yìí àbí bá ti lágbájá mọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbára ti báyẹn fi fi nù tó bá ti ní ẹnìkan tó wà nípò wọ́n mẹ́ni tó wà nípò ó máa tú àwò ó máa sọ pé síyàwó bẹ̀rẹ̀ mi tí lágbájá ti bẹ́ńbẹ́ ọkùnrin kan tó ń pè lọ́mọ olówó ìjọba yìí ẹ̀kẹ́lẹ́ kan ìwà tí ó wù ní nàìjíríà yìí tí ó bá ti fẹ́ tẹ́lẹ̀ lọ́dún wájú ẹrọ́pẹ́lì nígbà bá ti nàìjíríà yìí àti gbére èèyàn ní olùfẹ̀yìntì ni tó bá di ilé àlùkìyàmà ọlọ́run akọ́ ń béèrè pé tẹ́sì rí. Tálẹ́tọ̀ ń mú wọn. Tálẹ́tọ̀ ń tó wá jáde. Pé ẹni ilé ìlú wọn lé tálẹ́tọ̀ wọn. Ọ̀dà kò sí. Àníbọ̀ Mohammed ń yọ kan ó fi àwọn ẹbí rẹ̀ àwọn ẹbí tó pè yìí àwọn ẹbí tí wọ́n ṣe islam ló pè bí àwọn alaba àwọn sọfíà gbogbo àwọn eléyìí àwọn jẹ́ ọmọ ìyá ọmọ bàbá fún bàbá fún àdébọ Muhammad àbá sọfíà àlejò wọn sọ fún wọn pé ẹsìn tó yẹ kẹsìn láyé ẹsìn ojúṣe yìí láyé ẹmọlẹ lọmọ nǹkan nígbẹjọ o tó bá di bí àlèkè á mọ̀ ní nǹkan kan tí mo lè ṣe lórí yìí kò ní ọlọ́run mọ́tò kó wọ náà àbúrò bá mi ní ọlọ́run yà àdébìlì kò nìkan ni mo ti ṣe. àlébìlì ọba fásimọ̀ náà fásimọ̀ ọmọ mi béèrè ní tọkùn tó fẹ́ béèrè lónìí inú áfíìsì béèrè tó bá di bí àlèkè á mọ̀ ní nǹkan kan tí mo lè ṣe lórí ẹgbẹ́ bí ọmọ mi o. àná muhammadu yẹn tó bá pẹ́ ọlọ́run fún ẹnìkan ní ó dóbi wà sílù fún yẹn pé mo gbógun ànẹ́bí ló yẹ kó fún láǹfààní mo gbógun lágbájá ẹ má jọ wọn náà àwọn tí wọn kọ́dà ànẹ́bí gan bí wàá ké ti tẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ náà ni èyí ṣe pé ànẹ́bí ni wàá káyà jáde pé ọ̀nà ẹ̀fẹ̀dẹ̀gẹ̀lẹ̀ yòówọ̀ náà ọlọ́run ni ó kọ́ ànẹ́bí ní yọ̀ǹda pé ìfẹ́ ilé yìí ìfẹ́ ilé yìí. إلا من أذن له الرحمن Ọlọ́run ọba oní ó tẹ́sà pé lágbájá mo yọ̀ǹda fún ọkọ́ sí pé nìyí, ọ̀sìnkì àwọn eléyìí, ẹni tọ́lọ̀ bá fún yọ̀ǹda kò lè ṣe rí. يوم يقوم الروح والملائكة صفا يا يتكلمون إلا من أذن له الرحمن وقال ọjọ́ ìkìyàmọ̀ ọjọ́ tó lágbára ní gbogbo àwọn màláíkà bí wọ́n ti dó gẹ̀gẹ̀gẹ̀ rèé ọjà wa mẹ́ ọlọ́run ọba ò nífẹ́ nìkan níyàn ẹnìkan wá lágbára àti ìsìfẹ́ nìkan fún fún náà ẹ̀hẹ́n wọ́n kọ́ ọ̀rọ̀ wà na eléyìí tó gbélé ìjẹ́ ẹbí mi oníṣẹ́ bẹ́ẹ̀ sẹ́ni yíwọ́ tẹ̀ lóòótọ́ tó bá wọ́ tẹ̀ nípa ẹ wá wò ó àwọn kan sì gbàtànjẹ láyé lónìí nípa ojú àlìkèyàmà bọ́ọ̀lù ń ṣe ìròyìn àlìkèyàmà yìí tí wọ́n náà ń kà á tó ti ń gbọ́ àwọn kan wá dúdú pé báwọn ti ṣe láyé náà àwọn tó wá síbẹ̀ lálìkèyàmà wọ́n ti lọ àwọn wọ̀ ọ́ kódà àwọn kan máa ń sọ fáwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn yín súnbí wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n máa fáwọn mòrí bí wọn pé wọ́n bá ti gbé àdìkì àmà a máa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé wọ́n kóyàn sí àpò agbádá a máa ń gbọ́ wọ́n ní wọ́n ní àwọn padà á gbọ́ àfa tuntun tó tó wá wí ó kò kọ́ parọ́ mọ́ àwọn ọmọ ìgbẹ́ lẹ́yìn pé sẹ́yìn ó ní àwọn àwọn ìtúfí wọ́n máa sọ fáwọn ọmọ lẹ́yìn wọn pé bá ti gbé àlèkè àmọ́ ní kò ní sápò agbádá mi ní ẹ̀rọ escape tó escape wọn fún ọdún náà àánú ẹnu náà tó bá dínú àtijọ́ náà nígbà kó jí wọn kó ló wá dà wọn lẹ̀ <laughs> ẹ dákun wàláyà a máa ń gbọ́ wọn but a gbọ́ báyìí lẹ́nu àwọn àfihàn ìṣòfin a máa máa ń gbọ́ pé wọ́n sọ bẹ́ẹ̀. awapada gbọ́ ẹnìkan nínú ọ̀rìn èyí tó wá sọ náà fẹ́ tó bí ó ń dájú bí àlùkì àmà gbogbo àwọn onídìí òun pátá owó òkú wọn sí múni owó òní kan sápò owó wọn mú ó ní owó ní sábà àmà nípa gbogbo sọ́wọ́ ìrìn àmà kò sí tí o ti bẹ̀rù ẹ̀wọ̀n lẹ́yìn ẹ̀sìn kò ti ọdọ àwọn akúlẹ̀ ìyá kò ní wọn lọ́wọ́ ìlú sálẹ́ńtọ̀ sínú òkú bẹ́ẹ̀ ni àtàwọn nǹkan tí ó tẹ̀lẹ̀ láìpẹ́ ìyá náà ọlọ́run náà kó gbogbo agbó tí èsì ìdájọ́ ọmọ náà èsì ìmọ̀ bíi lọ ọmọ àdìjẹ́ náà èsì ìmọ̀ bíi ti ń lọ sí ìdájọ́ náà ni ọwọ́ ìsílẹ̀ táwọn rí ààrẹ pẹ̀lú oníyà ìsílẹ̀ táwọn rí nǹkan agbó mú ọ̀rùn akàgbó títí èdè ládùúgbò èdè ọjọ́ kan ọmọ tí wọ́n ń ṣe ọjọ́ kàlùkìyàmà yàtọ̀ sí níbi táyé ayé o ọjọ́ kàlùkìyàmà èdè one thousand years ní ayé yìí àmì o àtàwọn náà àbá ní ha alìkámẹ́ ẹ̀ṣẹ̀ gbogbo bọ́ọ̀dù ẹ̀ṣẹ̀ àpò rọrùn kò dẹrùn ó kó bẹ́rù bàyẹ̀ pé ọjọ́ kan náà wọ́n yóò dára àmọ́ ẹ wàá dúró láàrin ọjọ́ kan ẹ dúró ní gangan ọjọ́ kan tó wọ́n ti láti yá dédé one thousand ayé yìí one thousand years ayé yìí oníkéde yìí olùjọ́ kan lè yá ọjọ́ kan ni ó bẹ́ẹ̀ abájọ wa ló dọ́wọ́ ọ̀sán látàárọ̀ ta bẹ̀rẹ̀ pé àwa ló dé àpù á lo twelve hours fún onídájọ́ náà ni à. ó kú ẹsẹ̀ rẹ̀ dájú ni à ìnira wọn ni.

wàhálà yìí náà ni tí wọ́n á ti jáde kí á máa yáyí sí àníbẹ̀rù náà mọ́ ìnira tá a rí níbi ìdú ọ̀ kò ní já wọ́ọ̀rì pé wọ́n tọ́wọ́ ti wọ́n mọ̀ sàárè alẹ́bí sallallahu alaihi wasallam alẹ́bí ní ẹni bá àdìsí àìsà fẹ́rẹ́tì mọ́ni àhábà liqa'a Allah àhábà Allah liqa'ahu ọmọ kẹrì ha lìkọ́ ọ̀lọ́ fẹ́rẹ̀ ọ̀lọ́ lìkọ́ ọ̀lọ́. Gbogbo ẹni tí máa ń wù fóun àtọ́nà bá pàdé ara wọn yóò wọ ọlọ́run àtọ́nà pàdé ẹ̀. Gbogbo ẹni ń kó ìlà bá pàdé ara wọn ọlọ́run kò fẹ́ rí. léèrè. Ah, ah, gbogbo alákòóso yóò. tí e ṣe ìkórìíra kú ànábì ń sọ yẹn kò sẹ́ni tí ò kórìíra kú o ànábì ni a kèé ṣe ìkórìíra kú ní sọ tó bá di bí àlùkìyà náà ẹni tó bá jẹ́ ọmọ àlìjẹ́nà ọlọ́run fi ààyè rẹ̀ hàn nínú náà gbogbo apapata lalaye ìwánu náà àti láyé náà àlìjẹ́nà èmi ní tèmi wọ́n náà ní tiẹ̀ méjì méjì lájọ́ ní ẹ̀kọ̀kan ọláyé tiẹ̀ nù náà ọ̀sìn ní ní ọlọ́run wa fi àyè rẹ̀ tó dájú yóò bò ó ọlọ́run wa fi àyè kálukú hàn pé wọ́n yà àyè rẹ̀ nínú náà ìtọ́ka wọn yóò ti rí bó ti rí ẹkùn kẹ́kùn náà hàn yàn. àníbẹ̀ júwe ilé náà sábà ń dẹ́kun pé fóònù ti lè júwe fún tó lè yẹ yín náà. àníbẹ̀ jòkè ẹ̀dákọ́ ẹ̀dárúkọ àwọn náà rí tó káyà láyé ẹ̀dákọ́ wọn àwọn sábẹ́ ilé ìrànlọ́rí àwọn àti tó wá bí láwọn àlẹ́bí ni fi iná tẹ bá rí pé ológa jù ní mẹ́ta yìí láti náà ah, iná ní jẹ yìí àlẹ́bí ni káwá yìí tó kéjù wa tó kéjù nínú náà ọlọ́ọ̀ba tó fi jẹ tó fi jẹ láti kìí àmà èyí tẹ ẹ láyé tó tóbi jù ni ẹ mọ̀ síláyà pẹ̀lú by seventy yóò ṣe déédéé tó kéjù nínú ọlọ́ọ̀ba àwọn ẹ̀kọ́ ń bẹ bẹ́ẹ̀ ní ẹ̀rọ ìgbìmọ̀ báyìí báyọ̀ ti kàyàn èyí tó bá tóbi jù ní wá wò káwá rí sẹ́mùtì rẹ̀ wọ́n á lò ló kéré jù wọ́n lò ló kéré jù oyin mọ́ ìkàtí yẹn máa ń lẹ́sìn ìdájú báyà ní tó bá ti kí náà rẹ̀ hán òun ló ẹ́ mo dúpẹ́ àbíkẹ́rù máa bá ọlọ́wà ni àmọ́ ò ní wọ̀ ọmọ kéèyàn bá kú sẹ́nu ọlọ́mọ àwọn nǹkan tí ni ó sílàkà yìí ó gbé ńlá tí nǹkan ẹ̀ ní òní bú ọmọ òní yẹn èyí ó ti mọ̀ bí lọ. àdìsí ní wa wá oníkó inú sàílẹ̀ yóò ti mọ̀. ó wàá fi ayé rẹ̀ hánú àlùjánnà ẹwà àlùjánnà àfi tó rẹwà ọlọ́run já mọ̀ pé nínú inú ilé táwọn èèyàn ti ń kọ́ láyé tó rẹwà láyé kò sí sẹ́ni tó ti kọ́ba ìjẹ́ náà. ọlọ́run ní kọ́ba ẹ̀ nìkan ẹ̀dá kan ò lè tíǹkẹ̀ láyé pé mo fẹ́ kọ́ru léyìí mo fẹ́ kọ́ru àyè báyìí fúnra mi èyí olóró kò lè tíǹkẹ̀ ọlọ́run kọ́ba kò lè kọjá ló gbá ìyàwó tàbí àlọ́ kan. ẹ gbélé àwọn olùmíyẹ kò ní ẹ ẹ lé àwọn eléyìí iṣẹ́ ìwé mi ti ń ṣe pọ́ńdẹ́ẹ̀tì wà láì ọ̀ọ́sì sọ̀rọ̀ ọ̀ọ́sì sọ̀rọ̀ ọ̀ọ́sì kápọ̀ wọn kò bí àwọn tẹ́lẹ̀ ní owó lórí pé à ilé ẹwà wo tó máa fi ayé rẹ̀ dị ní àdìjẹ́ náà ní wọ́n fẹ́ kárí káwọn ti tètè eléyìí ò ní àhábá bìkọ́ ọlọ́ àfọlọ́ àkárí káwọn ti tètè àtọ́jọ́ bí lọ. ẹ wá ó lè tó wọ́n ṣe dáadáa ó lè jẹ́ àbúkọ́ jẹ́ kékeré ọmọ anabi sallallahu alayhi wa sallam olóńgbò wa fi ayé rẹ̀ náà hàn àlìjẹ́nà òun yóò àlìjẹ́nà kọ́ fi hàn ayé jẹ́ àlìjẹ́nà rẹ̀ nínú yóò kọ́ máa dùn mọ̀ lè wọ̀ ó yà á fi ayé rẹ̀ hàn náà ẹ ẹ nígbà tó rẹ̀ kò ní fẹ́ kí kò ní fẹ́ káàdì jàmọ̀ tó kò ní fẹ́ kí ọjọ́ ìwò ṣẹlẹ̀ ẹ mo fẹ́ tó pọ̀ ní o ìdí òkè wọ́n ṣẹlẹ̀ wọ́n wá fẹ́ dájọ́ ìrìn

شيء عظيم الله كبيرا Ẹgbẹ̀ ọlọ́run ẹgbẹ́ jẹ́rù mìí, àwọn ní dáwí ẹgbẹ̀rún ọlọ́run, lẹ́gbàtà jẹ́rù mìí náà tọ́rọ ẹ̀sẹ̀ kéèké tó ń ṣe omi dákùnbẹ̀rún ọlọ́run sílẹ̀, ọlọ́run ò torí mọ̀ mí èyí ti kékeré ọlọ́run ti àwọ̀ wọn ní kódà ẹni ẹ̀yà ara tó bá lára rẹ̀ oní òjò náà lójú nìkan lójú náà olóbì ẹ̀yà ara wà láì kò tí rẹ̀ létí èkó èsì náà ní náà tó ṣe tí ẹ̀ka nínú ẹ̀lága ẹ̀lága àwọn aláta kíní eré rẹ̀ wọn fún nǹkan kọ́ná táwa ní ìfàlọ́lá òun ó fi gbèyàn yá ẹnu náà náà ni ní wọn á jẹ fọdún mẹ́ta dákun fẹ́ǹsì ẹ̀ tó bá délé wò ọ̀daràn láńtà ìfìyàn wá àdáta ilẹ̀ bíi láàrin five minutes. ọlọ́mọdé alọ́mọ náà ọlọ́mọdé awọ ọlọ́mọdé awọ nínú téèyàn máa ń dùn láyé pé kí èmi wọ̀ bá a ṣe ń du pé ìmì owó ìmì owó ìfẹ́ nítorí ká máa dùn láyé bó ní ṣe wà jẹ́ náà nítorí bá gbà láàfọ̀n àlùkí àmọ̀lẹ́ ká máa lébẹ̀ iná ọlọ́run yìí ṣe kékeré bá. أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة. ọlọ́run ọba ó wá dá ọ̀pẹ̀ Ẹgbẹ́ ọ̀pẹ̀. Ẹgbẹ́ ọ̀pẹ̀ ní ọ́. Èyí ló gbìyànjú lórí àwọn èèyàn kan mọ́ wọ̀ná. Tó bá ń bọ̀ gbìyànjú títí ìta rẹ̀ òka, à, bá lè ṣe léyìn Kú àǹfùkà òun. Ìwọ́n jẹ́ wọ́n hà ní ìkò àtàwọn ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn tẹ́tẹ́ lákàtà rẹ̀ gbìyànjú bẹ́yìn òṣèwà tẹ́tẹ́ sí ni wọ́n náà iná ni mo dáṣe mo sáré pé àní ní owó yìí à ìdí sáré iná ni gbìyànjú sáré ọmọ ọmọ owó bóyá sẹ́kẹ̀ wá ṣe yìí èyàn ti ń ṣe wàhálà lórí iṣẹ́ láyé èyàn ò ṣe wàhálà tó fẹ́ mọ́ ẹ̀fẹ́sẹ̀ kan mẹ́rin pé ní àá ah, òun yóò gbowó wá fún yàn yóò wá ṣe wàhálà bẹ́ẹ̀ wàhálà tẹ̀ wá ṣe lébi tí ọ̀nì èyàn ò ṣe láyé láyé rí níjọ́ tí owó wọnú àkáǹtì yẹn lèyẹn fáyé lẹ̀. irú eléyìí nǹkan tí ó pàán nígbà tí wọ́n bá yóò pàán kí ló wá kù mọ́ ayé ń ta kó bẹ̀ yìí náà yóò pàán kí ló wá kù mọ́ nítorí wọn ń ká eré ẹ̀ tí yẹn máa ń sáré ní ẹ̀ pé a ìní àlùjọ́nà ni ọ̀. tó bá ti di àlùkò yá máa kó sẹ́ni tí ó dùn ó fún yàn kò sẹ́ni tó lè jáde èyí ó dùn fún lágbájá bẹ́ẹ̀ bá láǹfààní rẹ̀ ni alẹ́ mi ló jáde. kò sí bẹ́ẹ̀ ọlọ́run láwọn tó ń fún láǹfààní àti ìsìkẹ́ òun fún láǹfààní ni tòwá ní ọwọ́ ń tẹ̀yìn àfáàfin ń tẹ̀yìn ó lẹ́yìn tó kíni anẹ́bí ò sọ orúkọ bá àwọn sàábé rí anẹ́bí ń dẹ́rù pàrọ̀ pé ẹ máa ṣe ẹ máa wà lẹ́nu nǹkan kéde pé ẹ máa wà sí mínà lọ bá ti jáde sí àwọn ẹ̀fẹ́ ìdájọ́ mi ní ìtàn yìí sí mú yìí máa tó máa tan àwọn kan bá ń kú wọ́n ti dúró lọ́dọ̀ lọ́wọ́ àpá àtẹ́ ẹ̀pẹ́ tí ó mọ̀tẹ̀lẹ́ lẹ́yìn tánàbí ń sọ fáwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n sì sí lọ́jà wáyé lọ abẹ́ẹ̀tì ẹ̀sìn àwọn sáré ó ti wáyé ó tó ti kẹ́rì tó tún wọn lájà àwọn sọ̀hábà wà láòtọ̀ ni ẹnìkan ń sọ̀rọ̀ kan tó ní ẹ̀wò kò dá kí ẹ máa ń ṣe látàyò ó láwọn dájú àwọn sáré lọ wàhálà òwò ìdílé social media àbí ọgbọ ọgbà ìwé ọgbà fún ifá. àwọn ìfọwọ́fẹ́ ẹgbẹ́ wọn wọn kọ́mọ mú yàn sí lélẹ́yìn kọ́dà kọ́mọ fi yẹn lẹ kọ́mọ àwọn kan bẹ́ẹ̀ kí wọ́n gbà láyè social media bẹ́ẹ̀ kẹ́ máa fi ojú ara lẹ̀ kán sì gbà wọn lẹ́yìn kán gbà láyè ó sì gba ju àwọn ọ̀rọ̀ pọ̀ táwọn sọ̀rọ̀ ló kọ ẹ̀sìn. àwọn ìfọwọ́fẹ́ ti dòkó tì ní ìbàdàn ìdòkó tì ní ẹ̀mí fídíò rẹ̀ àwọn sábẹ́ òtó wa òun ju àpá sí lọ́sùn wọn wọ́n àti onáfi lẹ́yìn. ẹgbẹ́ bá lọ́wọ́ lẹ́yìn kò yẹ kó gbà á lọ́sí mọ́ ìdílísù eléyìí ẹlẹ́yìn lò nílẹ̀ lẹ́yìn ẹ̀rọ kó sílẹ̀ yẹ wọ́n lọ́nà bí sọ̀rọ̀ bá wà lẹ́wọ̀ sẹ́lá ń sọ láwọn sábà pé ń sọ nípa ń sọ pé ń sọ nípa àwọn olólùfẹ́ àwọn èèyàn òun àwọn sàdúrà ń pé àtiwá là wa ìyàtọ̀ nǹkan àtàn ní ara ilé rẹ àwọn kìnìún kan rẹ tó là wa àmì ní àǹfọ̀ àfàhàrì àgbègbè lásán lẹ́yìn àwọn àwọn àrùn mi òun làwọn tó jẹ́ pé wọn ò fojú rí mi wọ́n kàn ka ọ̀rẹ́ fún wọn ni wọ́n sì ń gbàgbọ́ lọ́kàn rẹ̀ àbí ìjọba ní àwọn ìyẹn ti rí nìyí àwọn sàbẹ̀ gbowó wa àwọn dájú sàbẹ̀ lọ́nu ó ti fi tó gbọ́yẹ́ o òṣùwọ̀n tí wọ́n fi wọ́n sí àwọn sọ̀hábà kéèlì ọ̀pọ̀ ni ó ti jẹ́ pé abẹ́ nàìjíríà kan láwà eléyìí jẹ́ local government abẹ́jọba ti jẹ́ eléyìí jẹ́ federal abẹ́jọba ti jẹ́ eléyìí tí wọ́n jẹ́ ní hall company abẹ́jọba ti jẹ́ ṣé kéèlì kan ṣe wọ̀n kí ni ká fún ẹlòmí àlẹ́lòmí o ló mọ̀ sí ẹ pé ìjọ tó tó tó òun òṣìṣẹ́ òun wá tẹ́ bí òun wá tẹ́ fẹ́dírà ó mọ̀ pé kí èyí ọ̀pọ̀ tó ti ń wọ̀n bó àti tàwọn sábẹ́ ṣe rí nìyẹn. àníbi wọn sọ pé láti ẹkúrú àfáàbì ẹmọ ìyanu gbàgbà kẹẹsì bá wọn sọ ọba mi ò ẹmọ ìyanu gbàgbà mi ò nítorí pé wọn jù mí lọ. àníbi ni tẹ́nì kọ̀ọ̀kan yín bá ṣiṣẹ́ tó pé iṣẹ́ yẹn iṣẹ́ olóòtú góòlù tẹ́ fi ṣe sàárà góòlù yìí ó wá sóde gbé òkè tó bí wù ẹgbẹ́ àwọn góòlù kì í ṣe náírà kì í ṣe ìpẹ́ ìpẹ́ tó bá tó kò sókè ńlá sọ́sẹ́ ẹ̀fí sàárà pé ẹ̀fí kọ́ mọ́sálásí abẹ́ kàńtẹ́ bá rí bẹ́ẹ̀ ládàkọ́ ní ìgbà yìí èdè kékeré káwá ní góòlù anabi ni kò tó dèdè nísù mùsùlùmí sọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ mùtù kò tó mùtù àwọn sọ̀hábà àbí dàjì ẹ̀. ẹ̀sẹ̀ ní ìwọ́n tó ti wàhálà tí wọ́n ṣe tó tó lè dé iṣẹ́ tó oṣù tó dùn táwọn èyí táwọn ìfàdí ó ṣe òye tó ga jù lóbi táwọn ti gba ọgbẹ́ lágbó gbà. àkójú wa náà rí òye wa ọ̀dà àwọn sàádọ́rì ó wá ti sọ́dá pọ̀ ní góòtù ó wá ti múdù kan ọ̀dà àwọn múdù tó bá múdù kóńgò kóńgò kan lóògùn ni wọ́n wá ti sàárà ń tiẹ̀ sàárà tó wá fi ó ti lójókè sóbìrì ànábì ní tàwọn tàbí ládá táwọn gbà ojú tiẹ̀ lọ. Òun ti bẹ́ẹ̀ bá mi bá ń bá wọn sọ̀rọ̀ kì í fọwọ́ àwọn lérí ọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run náà tó ní à ẹ má fọkàn balẹ̀ lórí lórí ọlọ́run o ó dà mí bí a máa sọ fún yín pé èmi náà mo ní ẹ má sì bàjẹ́ àmọ́ ẹ mọ̀ pé iṣẹ́ ọmọ nǹkan ọ̀kan yìí ò lè gbé wọ àlùjànnà nígbà tó máa sọ fún ọ̀nà àdúgbò ọ̀tá ń ṣe yìí iṣẹ́ olówó ọba àlùjànnà bẹ́ẹ̀ ni ó dà mí tó fi àdìsí náà gbọ́ òyìnbí làwọn dààmú àti tọ́nà bá ti àánú wa àwọn nwa ọlọ́run àwọn wa àwọn òbí ti rárá mọ́ ah. wọ́n kọ́ ah, pé iṣẹ́ tá à ń ṣe owó àánú ọba ti mẹ́ra iná ọlọ́ ìtọ́nà pèsè kalẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ojú òní ojú àyè kò ní etí kò ní lọ́kàn yàrá iṣẹ́ ìlànà kò sí ìdọ́wọ̀ wá sọnù èyí ti pé tiẹ̀ wa ló dé bẹ́ẹ̀ àánú ọlọ́ọ̀lá jẹ́ náà tí wọ́n tẹ̀ gbìyànjú ọ̀tẹ̀lé wa àtàánú rẹ̀ ìgbéyàn ló yẹ lórí ibú ọ̀rọ̀ sáàlẹ̀ nípa àwọn sọ́ọ́bà sọ nìyẹn anábì ni màmú bá kọ́lá amọ̀lùkù láàmú ìṣẹ̀lẹ̀ òhún nàṣàbò anábì ni ẹni tí ìṣẹ̀lẹ̀ bá ń wọlé ìṣẹ̀lẹ̀ dáadáa rẹ̀ ń wọlé anábì ni kò sí ẹbí kan ó lè wá pàṣẹ rẹ̀ níwájú àdúgbò àdìgbà mọ́ ẹbí tẹ̀lé kù ẹbí tẹ̀lé kù kò sí. yọ̀wọ̀ ìyàtúrò ìmọ̀ràn ìrìn àbí wà ó mi ìwà àbí wà sọ ìgbà tó wà bá ní. ẹ Ọdún ọ̀rọ̀ wà ní Fiyama, ọdún kọ́ ní àfá àtọwọ́tẹ́wú wọ́n sàbọ̀ra wọn ni, Mùkábọ̀rù àti Mòrídí, okay àfá àtọ́nà tó jìnà síra wọn bùkátàgbà tí mo rí wọ́n jìnà síra wọn nínú pẹ́lẹ̀ fẹ́ràn láyé kò sí bẹ́ẹ̀ kan sì lè fẹ́ràn wa tó láyé tó láfa wa lòun tó lè fẹ́ràn wa tó yà wa. kò sí bẹ́ẹ̀ lọ bá mo fẹ́ràn láwa já ọmọ tó wù mí o kò lè fẹ́ràn wa tó yà wa kò lè fẹ́ràn wa tó bàbá wa tó wá dìgbì àlùkìyàmọ̀ kí wàhálà bá tẹ̀lé báyìí Èyí lè ọmọ tó yẹ lè torí ẹ̀rọ ọmọ ọmọ tó yẹ lè torí ẹ̀rọ ọmọ ọmọ àwọn àtàbù. Bàbá tó yẹ èyí lè torí ẹ̀ jẹ́ pé ẹ̀sìn lọ́lé ní wà dà ní ẹ̀rọ àpamí ló fún mi lé fún torí bàbá mi àwọn fẹ́lẹ̀ síbẹ̀. Bàbá mi lè bàbá ẹ̀ pamí ó bá ti jẹ́ àlùfíà mọ̀. Bàbá wọn Ìyàwó àkọ́kọ́, ọmọ àti bàbá, gbogbo ọmọ ọdọ́ ti ara wọn ni. Ìtorí ojú ìrìn ọ̀hún yàwó máa fi jẹ́ ìkàlùkù ti tó. Ọmọ máa ní àlùkìyámà ló ń tá lè pè é ni pé ojú ọlọ́mù tó ní ohun ẹni rí bá yọ àlùjáná ń bẹ̀rẹ̀ tó là á máa fi ké fún wọn tẹ́sí ti yí ọ dé séjì kẹfẹ́ ní àtẹ̀jẹ́ fi ń ṣe rè ó ti yí ọ sí bàbá àbí ìyá àná tí ọba máa jáfẹ́ rẹ̀ mẹ́ọ ọkàn àbùkù níbi súnà nẹ́bí à bọ́bá tẹ̀lé àbáyà àti àdó ṣe ìlú láti kìyàmá bàbá ìjẹ́ bẹ́ẹ̀ láti kìyàmá ló dọ̀jì ẹ̀ àdìsí wọn òun bá nínú pè ní pé ẹni ẹni bá ní ó bí yé tí bàbá tí bàbá tó bíyàn bàbá tó bíyàn láyé ó lè ní ikú tó bá pa ọmọ rẹ̀ ó pa ọmọ rẹ̀. أيقول يا عليك إن لم أستغفر فلانا Bàbá tó tó tó bá tó wà láyé lónìí, ó lé ní ọmọ ọ̀hún ẹ̀wọ̀n tó yẹ kó òun kọ́ mọ̀ òun sùn òun sùn, ó lè ilé mi ló pa, wà ní sọ bẹ́ẹ̀. Bàbá yìí di bí àlùkò yá mà, kí ládàá rẹ̀ ká ní wọ́n bá ń ilé ìsìnkú bọ́sílá tí ó nǹkan míì títí ẹ̀ wá wọ thirty nine point nine ọkàn wọn pààtì náà ni ọkàn níbi wàláì bàbá yóò lè mọ ọ. irú ẹni yẹn náà ní kọ́ máa ṣe kálukú ló ní tiẹ̀ wọ̀lá tẹ̀sí wo àṣírà tó ó kọ̀ kálukú ló gbé tiẹ̀. tòkẹ́lẹ̀ tó máa sọ fún ọ tó bá di gíláàlì kìyà náà òun ó kàn wọ́n sínú. ó kàn sí kíríà nìyí nígbà kan tí ìmọ̀ ilé wọ́n ti kó sí ẹ̀wọ̀n ọkàn lọ dáa ẹ̀ àbí kó dọ́jú dé ilé ẹ̀mọ́ ìdìbò rẹ̀ ní ojú mílà lẹ́yìn ojúmọ́ rẹ̀ ní ìlú làbọ̀ kó nípa kó fẹ́ẹ́ bá ti mílà. kábùkó gun afárá àsọ̀rọ̀tì fún ara rẹ̀ ni. àwọn tó kọ́ bẹ́ẹ̀ sáǹtì mẹ́ta ọ̀gbẹ́ni tó ti pọ́sibú wọ́n ní afárá tìrápì àágùn òní kí wọ́n bá ti àgbàdo ní sápò òun tẹ̀ dápa dáadáa nígbà táwọn àwọn agbádá ń lẹ̀ ilé ìlú agbádá àwọn kálẹ̀ tó wọn kó tún kọ́ èyàn mélòó lápá gbára dé dá èyàn mélòó èyàn náà wọ́n pe wọ́n pe èyí tí mú bí nábà ó ti mú rẹ̀ ké bí wàá ní bá dé kó ké. nǹkan yẹn tí wọ́n ti ń sọ yìí bá ẹ má jẹ́ àgbẹ̀tàn o torí ká ti lọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ agbẹjọ́rò fáwọn kan abẹ́ẹ̀kẹ́ ẹgbẹ́ bàbá bàbá ń gbẹ́jọ́ báwọn kan àwọn kan sì ń bẹ dàmú ń bọ́ báwọn gbẹ́kúrò àwọn ẹ̀kọ́ bẹ̀ wọ́n wọ́n dájọ́ ọ̀nà wọ́n dájọ́ ikú fún wọn. ẹ náà wọ́n ní àwọn òfin ẹlòmíràn rọ́pò rẹ̀ fún yín wọ́n máa ń ṣe ni o wọ́n èlò lówó gbogbo tọ́wọ̀ bá fi ayé mọ̀tá ń kọlu lókè mọ̀tá ń kọlu ìlà bó ti fàyè nù gbogbo tọ́ bá wú oko rí ẹ̀ pa bàdìkì àmọ̀ rẹ̀ jẹ́ nǹkan tó kéré ni tí ò ti ń ta àdìkì àdìkì àmọ̀ ọ̀yìn lọ́wọ́ fún wa wọ́n lọ́wọ́ fún wa ní two billion kò tán ó ti tán two billion ó dáwọ́ fún ten billion ó sì lọ́ mú ó sì kàwọ́ ẹ̀ wà láwọn fẹ́ẹ́ rẹ́ẹ̀dì ó kàn wọ́n bí àwọn sọ́ọ̀bù kan sọ́ọ̀bù lọ́pọ̀ ìyàbò mọ́kànlá àbábò mẹ́sàn-án àwọn àtàwọn kan fún wọn náà ní ìpínlẹ̀ ọlọ́pọ̀ rẹ̀ àbùjá ìlú ń jẹ́ ọba lè tó dé òun wọn á pé mo dé òun rèé jáde àwọn ti lọ dúkú nàìjíríà ọlọ́run ní fáàmà ìrìn ìjáde lọ́lọ́ àwọn ọmọ ìrìn ìrìn ìrìn يوم القيامة عمن يكون عليهم irú wa kí irú bá àwọn tó ń bó ti yànnú ṣe tánú tó ń dáná sí àjẹrú ẹni bẹ́ẹ̀ lónìí ya ẹ̀fún wa bó lónìí ẹ̀fún wa bó mú un. ìyàlẹ́yìn lọ́wọ́ ń jìbìkà lóko yìí kò tẹ́ tó tó bẹ́ẹ̀ níwájú ta ni ọ̀dọ́ kò tẹ́ tó tó bẹ́ẹ̀ nítorí léyìí wọ́n bá di adájọ́ lórí adájọ́ gẹ́gẹ́ ní ọ́ tọ́hún fi ṣiṣẹ́ sí wọn rú ẹgbẹ́ tó dá ọ wọ́n tó dára jù yánà ọ. adájọ́ wa pọ̀ àmọ́ wọ́n yẹn ti adájọ́ ọ fi ṣiṣẹ́ sí ọmọ rẹ àtọmọ ọlọ́mọ lọ́jọ́ ń jà ìyàwó rẹ àtìyàwó rẹ ìjà lọ́jọ́ ń jà àbúrò rẹ àtẹnìkan lọ́jọ́ ń jà wọ́n lọ́wọ́ ti kọ̀ ńgbẹ́gbà náà ọwọ́ àti ọwọ́ àwọn dúró tí wọ́n náà adájọ́ adájọ́ ni wọ́n náà ń dọ́gba já láyé ọdún tó nìyí ọkùn dá ọkùn ní oṣù lágbàdì kìí àmà ẹwọ́ ìjọba yìí náà ti dá lọ ẹni ronú lọ yìí wá ro òdodo ìfẹ́ kan nípa wá fún lágbàdì kìí àmà tó wá ní jáde níwájú ọlọ́ tí ẹ bá ti kéré kọjá kí ẹ tó àforíjì o ẹni tó dájọ́ òdodo gan pẹ̀lú tó hàn sí wọ́n ní kó kọ́ àforíjì lẹ́yìn tó dájú òdodo àníbà Muhammad dájú ẹni tó wọ́n fi hàn ọ́ dájú ẹni tó hàn sí ọ ní tọ́wọ́ síbẹ̀ kan ẹ̀hẹ́n wò jẹ́ sí ìlà ìnà ọ̀rọ̀ sí ọmọ bí ìlà ìnà ọ̀rọ̀ àdáná ọ̀rọ̀ àníbà wọn ni ọ dájọ́ pẹ̀lú tó hàn sí ọ kó wà mọ́ kọ̀kọ̀. ẹ̀yin tẹ́ wọ́n máa mọ̀ dá ojú ọ̀dà ńkọ́ ẹ̀ tó dábàá ní kìámà o wọ́n tó bá ti wá dá orí ẹ̀ tó dábàá ní kìámà tó àforíjì àwọn ọ̀nà wo lọ́ọ̀fì tó àforíjì nínú àwọn alámọ̀ nígbà yìí ọlọ́ọ̀gbá ènìyàn bá bẹ láyé obìnrin ni o orí owó ni o owó náà làwọn ti ní ẹ̀tàn bí o bá forí jù ọ̀la yé ọ̀dọ́ láti àwọn àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó lágbára tá a kọ kékeré nù ẹgbẹ́ tí ń gbọ́ ẹ̀ṣẹ̀ tí yẹn fi ọlọ́run bá dà rẹ ó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run bí ẹ̀ṣẹ̀ tá a tẹ̀lé mi lọ. iṣẹ́ ẹ̀sìn wọn wá sí láyé ni pé má fara mi yàn ní mo máa ń tọ́ ọ̀nà lọ́rùn kọ́ ọ̀sẹ̀ òun ẹ̀hẹ́n bí kò tẹ̀lé mi lọ. iṣẹ́ ẹ̀sìn wọn wá sí láyé ni pé má fara mi yàn ìdí èyí táwọn abẹ́rù láyé nù àmọ́ ká máa bẹ̀rù ọ ká máa fẹ́ ọmọ ń o kò fẹ́ sọ́lọ́ fún ń kírun o kò fẹ́ sọ́lọ́ fún ń gbàwẹ̀ kò mú sí o àmúgbà tó di ẹjọ́ ó sì máa mà ó sì gbé ẹ̀bí fún aláàrẹ ó bí ààrẹ fún ẹlẹ́bí ó tẹ̀yàn nù kó àìwọ́ níbi eléyàn olóríire ju ẹjọ́ ṣé ẹni ẹjọ́ ẹ̀sẹ̀ tí yẹn bá tẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba lè forí jìn ọ́ ọba kú eré ẹ̀ gan láìpẹ́ àforíjì tí bá ti jẹ́bọ ó lè foríjì ọ̀ ní ọ̀sẹ̀ ìdìnnà kọ́dà yìí lóbi lọ kú sí àgbọ̀rọ̀ kí ẹni tó kú sí obìnrin tó jẹ́ mùsùlùmí àgbọ̀rọ̀ sí lọ́mọ náà. Náà aláàbà ẹgbẹ́ tán sí báyìí. Àló ó ti yàn nípa ó ti kú sí ó ti kú sí eré ilé aṣẹ́ ó ló kú sí. Ẹ lápá ní tó kú sí aṣẹ́ ó nílò àwọn èpè. Nílò àpè. wà láàrin ńlá pé bọ́lá ni wọ́n ti la tó bá jẹ́ mùsùlùmí tẹ́kọ́ ó ṣẹ́ náà kú ni tó fi eré ẹsẹ̀ ló kú sí rí ẹ̀sẹ̀ tí yẹn bá fẹ́ bí yẹn bá sọ àforíkì láti azàfúnlá azàfúnlá azàfúnlá bá ti ọ̀ àti kò sí lọ́dọ̀ tí ẹ̀tọ́ lèbi láyé ọ̀lọ́ gbogbo dáadáa tó wọn ti láyé tó ń ṣe nítorí bọ̀ fẹ́ wọná ìlú tó ń kí ọ̀ ń kí tó bọ̀ fẹ́ wọná ọ̀ mú kí torí bọ̀ fẹ́ wọná àwẹ̀ tó ń gbà tó tó fẹ́ wọná àwọn sẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ òórùn àkókò ẹni tí wọ́n sábà fi fún. nítorí lè ẹni bá ti dá lọ ẹjọ́ bẹ́ẹ̀ tó tọ́ àforíjì kó lọ bá ẹni tí ó bá ti àbòsí fún sàmójúkò fún rẹ̀ ọlọ́mọ sá sàmójúkò rẹ̀ fẹ́ẹ́ lọ́wọ́ wa aláìláì rahimahullah nípa ti jóore sọlọ náà wọn àlàyé nàbí yẹn Muhammad àtàwọn ní ìbéèrè alaikum salaam nípa one na two number three four na na. Ẹni.

ó sì yẹ kéèyàn sọ àfojọdọ rẹ kéèyàn sàlàyé ara yẹn fún kó forí jiyàn ẹni wá ẹrí ọmọ ẹnbẹ láyé ni o èyí láyé náà ẹ̀rọ ìmọ̀ ẹyin tí bẹ́ẹ̀ náà àmọ́ ọba ọba aláàánú ni àánú rẹ̀ pọ̀ púpọ̀ kò wá sí àyè àyè ń fún yàn fún yàrá ẹni tó wá ronú kúrò àdá kí láǹfààní pé mo wá ronú kúrò àdá kúrò àtàǹfààní fún mi á ah, ó fàǹfààní rẹ lẹ ni pé bẹ́ẹ̀ pé iṣẹ́ ibẹ̀ ni wọ́n ti yọ wọ́n ní ẹni bẹ́ẹ̀ kó jẹ́ kí iṣẹ́ dáadáa rẹ̀ pọ̀ sí iṣẹ́ dáadáa rẹ̀ náfìlà rẹ̀ bóyá ìyẹn ń lọ orí rẹ̀ yá fi kún náfìlà òkun tí ọmọ ti sàárà rẹ̀ lẹ́kọ̀ọ́ kan ní ibi sàárà rẹ̀ ti kókó dáadáa o tó tọ́wọ́ fẹ́ kó wọ́n bá ti ẹ̀bú náà àbá wọ́n ti dájọ́ kalẹ̀ ní ọ̀pá àbá kan ẹlẹ́ẹ̀kejì ló pẹ́ ní yẹn gẹ́gẹ́ fún ara rẹ̀ kéèmọ̀ kéèmọ̀ sí àpẹẹ bá ń ṣe fowó sákàntì rẹ̀ ẹgbẹ́ ìgbàlábìtì àmà gbogbo tó lọ́gbà lọ́wọ́ mi wọ́n náà kàtì rẹ̀ oníkàrà bí ọmọ ọmọ àtàdúrà máa ti tọ́lá kọ̀ọ̀kan lábájá one thousand yìí lábájá mo sàbójú fún mi ìfèyí mọ́ ọlọ́run bá ń pè sínú mẹ́sàn-án àtàlẹ́ tirẹ̀ nítorí máa ń kọ́ dáadáa ẹni ẹni máa ń dúkú èyí tó ń gbé ìyá rẹ̀ díẹ̀ díẹ̀ nù wọn ṣàdúrà fún kọ́ ìkórè jẹ dáadáa ló ń ṣe fún un ṣùgbọ́n àti jálùkì àwọn àti ọlọ́run kan tó kù ní ọmọ òkú kàdé gbọ̀ngà ní àmọ́ òkè kankan yá sí àtúntò sí ti yẹ́wẹ́ ọ̀nà tí yẹn lè gbà nígbà tí ìbá rí ẹnìyẹn mọ́ ọlọ́run tààlà àlẹ́ nọ́mbà two ẹgbà ogún ìjọ obìnrin tí òun àtọkọ ti kọra wọn tó lè jogún kúrẹ́ sí báyìí tí wọ́n ń kọ́ yẹn lẹ̀ yìí ni lọ́nà Yorùbá yà yìí ló jogún o torí àìmọye obìnrin tí ò sí ní ọkọ tọkọ lóhun tí wọ́n ti kọra wọn tí wọ́n ti nìyí tó ń kọra wọn lápèjúwe nísìnyí àwọn tí kò tán bẹ àníta ti kọ́ ìyàwó ló kàn gbé ẹgbẹ́ fúnpọ̀ òní òṣèlú máa wọlé ibú òṣìṣẹ́ ó ti bẹ̀rẹ̀ ọtí kọ́kọ́ yìí ẹlẹ́sẹ̀ ń bèrè ẹ̀. àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ìyàwó yẹn ń ṣe háìdọ̀ lọ́wọ́ yẹn gẹ́gẹ́ nìyí ìyẹn lè kọ́ obìnrin ṣe háìdọ̀ lọ́wọ́ lóye kó obìnrin máa ṣe háìdọ̀ lọ́wọ́ yìí kọ́ obìnrin náà ṣe tó bá fẹ́ kí kọ̀ tó lálàáfíà rẹ̀ ó ti kọ́ ó ti ẹ̀kọ́ kọ̀ irú mi ò ní dogun o dogun ẹ nọ́mbà tírì. نعم نعم يثبت النور والله تعالى على بالصواب tó bá mọ̀ pé ẹni ìyá arábìnrin yìí ó ti lọ́kọ ó ti dìná ó wá ti dìná pẹ̀lú rẹ̀ ó ti jàǹbá ẹnìyẹn ni bọ̀tá alákùnrin kò máa ń ó kàn ní àwọn oúnjẹ ìwọ̀n ní owó sí ọkọ̀ àmọ́tọ̀ ọ̀sán ìyàwó ìyàwó ni ọba ní ìdíkọ̀ ọba lóyún àbíkọ̀ ọlọ́gbọ́n náà bọ́ọ̀lọ́ wù náà ẹ́ àpàtẹ̀ ìrọ̀ bọ́ọ̀lọ́ wù ní o dákùn ọkùnrin bí mi ní o kó máa jẹ kó máa jẹ ní sílé ọkùnrin bí mi ní o ọkùnrin àwọn ọ̀rọ̀ kan bẹ ilé kan láì jòkó ẹnu láì sọ àwọn ọ̀rọ̀ kan gbà lọ àwọn onílẹ̀kùn pé ìfọ́ bẹ́ẹ̀ ẹnu láì sọ ẹnu láì jòkó tọ̀ abúlé àwọn oníhìn àkọ́ àìgbà náà àwọn àpá wọn bẹ̀rẹ̀ pẹ́sọ́ máa ń báyọ̀ pàtàkì ọmọdé ọ̀sán ni ó bẹ́ẹ̀ kálí kọ̀ọ̀kan bíbẹ̀ ìgbà ara kìlá wọ́n ní irú báwọn pé tó lè fa wàhálà irú ìta sọ pẹ́ni pé yóò rí òun nígbà tó ti tú dá tó bá tó bá wọlé ó bá ní kó tó lọ ṣe ó tó lè kọ́nà tó lè fa ọkùnrin náà tó dáná ọkùnrin báyìí wọ́n bá mi ń bọ̀ wá dúró ó sì tún pa ọkùnrin tó dáná nù kàkà tó tó fọ́n lè pa ẹ̀sẹ̀ ní tó lágbára irú ẹni bẹ́ẹ̀ ó lè máa ṣàjọ àfẹ́ni yẹn àti kó máa ṣọ́ra pọ̀ lóko rẹ̀ Tí ẹ bá ka Quran débi kan ó ka tán wájú sọ́dọ̀ kọ̀ọ̀lọ́ ọ̀hún àwọn. Wọ́n tó lẹ́tọ̀ọ́ bẹ̀rẹ̀ lẹ́tọ̀ọ́. Àwọn kìlì kan bẹ kò yẹ ká máa gbìyànjú títí lórí ẹ̀ àwọn kan náà sọ kùránì kalẹ̀ fún àwọn kan ló sọ kalẹ̀ lójú wọn wọ́n sì ń ka kùránì jù wá lọ ǹjẹ́ tí wọ́n bá ka kùránì kan lójú ànábì tí wọ́n pe sọ́dọ̀ kan náà yà á lé èyí tó yẹ pé kò sákọ̀ọ́lẹ̀ fún. àwọn tó wá lẹ́lẹ́kọ̀ọ́ wọ́n wá fún wọn àyà wọn kùránì à ṣé ẹ̀rí ìjà mi wà mú sọ fún mi àwọn bàbá wa pé ẹnì kó ló ń bẹ ni ọlọ́run ní sọ pé sọ̀dọ́kọ̀ lọ wọ́n wà wọ́n sọ̀dọ́kọ̀ lọ sọ́pọ̀ pé kúrú sọ̀dọ́kọ̀ lọ ọmọ pé ọ̀gá lọ́sọ́ àwọn kárí kùwá ní ti bẹ́ẹ̀ nù ìsìnkárí túmọ̀ ní gbogbo ẹni àwọn tí ó apply ẹ̀ káàrí tí wọ́n lò àwọn tá ní àwọn fàábà ẹ̀ lè rí fàábà kan tó wá kéwú kan wákà kùwá nìkan wọ́n ní sọ̀dọ́kọ̀ làálù àwọn àpò òǹtẹ̀kà bẹ́ẹ̀ ǹjẹ́ kí ìwé ṣe aṣọ kan jórí pé ọ̀ọ́ ṣe dùn áhùn kàfáwọ́ tó ní gbẹ́tẹ́ yóò ṣe nìyẹn pé nǹkan tó kéré jùlọ lè ṣe nù tó wà lè ṣe nǹkan tó wà lè ṣe yún wọ́n ṣe àmọ́ ṣe kankan máa nìyí. àníbi wọ́n bá ní kí ẹ̀rí léyìn òun bẹ̀ẹ́ nílò áàmù ni fún gbogbo òjòkó tó yẹ bá jòkó àṣẹ yẹ bá ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta nǹkan tó gbọ́dọ̀ lè ṣe nù àti tó kàbá tó ti kú so àdáadáalẹ̀ fún àwọn afọ àmọ́ pé àmọ́ pé ìyóò tó wá tó bá wọn.